fetí abalógun nìbàdàn fetí abalógun ní delta fetí abalógun lẹ́kọ̀ọ́ ilẹ̀ fetí abalógun ní abuja òun nìkan ló ń sọ èdè ìlú mẹ́rin o. sinimá ta ń wíre o mẹ́rin gbàkọ́lé rẹ̀ corporate pictures lọ́túnlọ́tún ara ọ̀tọ̀ ní tiwa. bẹ́ẹ̀ o corporate pictures lọ́túnlọ́tún ara ọ̀tọ̀ ní tiwa lọ́jọ́ kọjá ẹgbàá bẹ́ẹ̀. Alfonso Ewuleko. Mercy lórúkọ ẹni dẹ́ta. Ẹ̀wà ló ń jẹ́ Labuja. Mọ́rìnì ni wọ́n ń pè ní Ìbàdàn. Bí wọ́n ṣe rí káàkiri ìlú gbogbo nìyẹn o yá. Mọ́rìnì Ìbàdàn ló sọ Alfonso Ewuleko ni wọ́n mú o. Mọ́rì wa ọmọ gbàbọ̀dẹ̀ ká má tí wọ́n wá fún ibi. Sinimá ti tún mẹ́rin ní kẹ́ra kẹ́wò kẹ́gbà. Lórí Avengers ló produce ẹ̀ action pack the movie ní suspense inú ẹ̀ gáyàtà. ó ti